وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini ìsọ́bàtìlọ́kọ́ ìrìn ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn àfáwà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ muhammadul awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ní da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ìmàbáwakà lọ. inna alhamdulillahi nahmaduhu subhanahu wa ta'ala wa nastaghfiruhu wa natubu ilayh thumma وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربا بوكوف ولون الحمد لله أبتي أدوبة أناني أبتي والله في الأرضين والله في السماء ọba tí ń darí sánmà méjèèjì tí gbogbo àkóso tí ń bẹ nínú rẹ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run. Wallahu fil ardina, wallahu fis samaa. Bákan náà, orí ilẹ̀ sáwà náà ti ń lò ṣẹ̀mí yìí, ìpele ìpele méje lòun náà, ọlọ́run bá nìkan, ọlọ́run lọ́ba tó ní àkóso rẹ̀ lọ́dọ̀. Wallahu ma ahla fanáhù wá ṣe àhù. ẹ̀yẹ́ náà rí ni pé gbogbo àwọn ààrẹ orílẹ̀-èdè orílẹ̀-èdè wọn náà nìkan ni wọ́n lè darí táwọn náà bá ti dé orílẹ̀-èdè bòmí wọ́n dàlejò. wà lọ máa àhàlà fanáhù wá ṣe àhù. ọlọ́run bá nìkan náà lọ́ba tó ga jùlọ tó nìkápá gbogbo nǹkan pátá lọ́dọ̀ ọba tí ń darí gbogbo ayé tí nǹkan kan ò darí rẹ̀ lọ́lọ́run. wàyà kọ́lẹ̀kọ́lẹ̀ àrìnṣìn wàlíkùrẹ́sì yìí

Allah. Wà kọ́lé kọ́mọ́ tàhátálì jẹ̀mí ìwà àlá. Ogun tí ń bẹ lábẹ́ sọ́mọ̀ ọlọ́run ló dá, ogun tí ń bẹ lábẹ́ ilẹ̀ ọlọ́run ló dá, gbogbo tó wà nínú ilẹ̀ Wa ma kana min ńlá tó máa ń sábà ṣẹlẹ̀ sáwà Mùsùlùmí ní gbogbo ìgbà ni pé wa ma kana min rabbi. Fa innaka rabbuhu. Bẹ́ẹ̀ni kan bá pera rẹ̀ lọ́lọ́run àbí wọ́n ń pè kankan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run tiwa tá à ń pariwo rẹ̀ fara yìí ló dá nǹkan náà. wàmẹ́ كان من ربه فإنك ربه ọba tí a ń sìn lọba tó tún dá táwọn míì tó ń sìn lẹ́yìn ọba. wàá kàánà mi màúlá fàyínà kà màúlá o. báwọn kan bá ń sáré lọ bá nǹkan kan pé kó gbà wọn kalẹ̀ kó wọn kalẹ̀ ó lọ gá àwọn olólórí àwọn oní alásàtọ̀ àwọn ọlọ́run ti wà lálásàtọ̀ gbogbo ayé. wàá kàánà mi màúlá fàyínà kà màúlá. jẹ́ lamọ́ńlá yẹ mọ́ọ̀sì kábíyèsí ọlọ́run ọba tí kò tọ́ sí àlè ìjàyà bẹ̀lẹ̀ júdì wàlẹ̀ ìzì wàlẹ̀ bàkọ́ fàmálàkà àǹdádùn wà lálàkà ṣìbáhàn àṣìbáhùn. ọlọ́run tá a ròyìn rẹ̀ yín náà tó níròyìn ìwọ ló mọ ọlọ́run ní àbí òtí mọ́. sàálẹ̀ ìta. mọ́ńtà rẹ̀ ọlọ́run kábíyèsí ọlọ́run ọba. yáàbàlẹ̀ jòdì wàlẹ̀ ìsìn wàlẹ̀ bàkọ́. tó ọlọ́run ọba ọba tó gbọngbọ́n jùlọ ọba tó ṣẹ́kù ọba tí ò nípìlẹ̀ tí ò lópin. fàmálàkà ń dàdún ọba tó yá títí kò sí tá fẹ́ fi wọ́n tá fẹ́ sọ pé ó tó báyìí ó mọ̀ báyìí ó mọ̀ báyìí ó tó báyìí ó tó báyìí.

oríire ńlá lélẹ̀ jẹ́ fẹ̀dẹ́ lórí ilé ayé adúpẹ́ fọ́lọ́wọ́n bá náà lẹ́ẹ̀kan sí tó fi wá mọ́nà alhamdulillah ọlọ́run alẹ́kùn ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alaihi wasallam ọlọ́run alẹ́kùn yọ́nà rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà àmín bákan náà wà náà kọlọ̀ kójọ kó túbọ̀ fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà òdodo àmín rísíkò halali tíyan fi ń lò ṣẹ̀ mi tó fi ń rí dé sí níjàgbéra kìyàmà ọlọ́njọ́ pèsè rẹ̀ fún wa o àmín akẹ́rẹ́ káàbọ̀ lónìí sórí àkókò tẹ́lẹ̀ tó ń wáyé sí yìí ẹ̀yìn náà rí pé àrọ̀tọ̀ òun náà ni rọ̀mọ́dọ́nù tọdún yìí ẹ̀ ń gbọ́kan ní ọ̀rọ̀lẹ́ ń gbọ́kan nífẹ̀ẹ́ rẹ̀ oríire lélẹ̀ náà jẹ́ fún wa kọ́lọ̀n kó jọ àtàwà ń sàtẹ́ náà tẹ́ ń gbọ́ ọlọ́njọ́ la ní ìgbésí ayé wa o. àmín. bá a ṣe ń gbọ́ ọlọ́njọ́ já lè lò àwọn bàbá wa lẹ yorùbá náà ní bá a ṣe ń rọ́jú gbọ́ wáàsí. kásì máa rọ́jú lò wáàsí bá a ṣe rọ́jú gbọ́ wáàsí kásì máa rọ́jú lò wáàsí. àwa tá ń gbọ́ nílé yẹn bá wí àwa tá ń sọ náà yẹ wá sí. Bàṣẹ máa rọ́jú ló wá sí. Bàṣẹ rọ́jú sọ wá sí. Bàṣẹ máa rọ́jú ló wá sí. Nítorí pé ẹlòmíì náà máa sọ tó bá débi kó náà lò á nira fún un. Olóhùn sọ pé káwọn èèyàn ṣe dáadáa sáwọn ìyàwó wọn òun ṣe dáadáa sáwọn ìyàwó tiẹ̀ ń lé àáfó oníwà sí dẹ̀ ni. Ó ní káwọn èèyàn tọ́ ọmọ wọn òun kẹ̀dẹ̀rẹ́ àáfó oníwà sí ni kò tọ́ ọmọ díẹ̀ gbogbo ohun tó ní káwọn èèyàn ṣe òun ò ṣe é ẹ̀hẹ́n ọlọ́mà ṣe ti wà bẹ́ẹ̀ o àmìnà ọlọ́àjọ kan tọ́lọ́hun àmìnà lónìí a ní ká bẹ̀rẹ̀ lára ọ̀tún a fẹ́ wọnú alùkùránì ní sánsan ká bẹ̀rẹ̀ sí ṣe tẹ̀fsìrì fún akílẹ̀ yẹn máa jẹ́ àwọn ìtama máa fi jẹ lísàhórí wa lórí ní yàrá àárọ̀ báyìí láti wá ní pé ká bẹ̀rẹ̀ Suratul Ahqaf ẹ̀tẹ̀lẹ́wà kálọ̀ gbogbo ọlọ́mọ kí o bí ti wá ẹjẹ́ gbálù Kùránì wà dání kágbé tafsiri wà dání ká bẹ̀rẹ̀ títúmọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ilẹ̀ tó wà nínú sọ́rọ̀ yìí láti àárọ̀ tó ní iná ọlọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ̀ torípọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣálé tí. wọ́n kọ́ irú jẹ̀lí sí láàyò máa ń lò hádì ìzọ̀họ́. bíyàn bá ń wá ta ni nìyàn lè jókòó tì tí ń sọ ní súni. wọ́n kọ́ irú jẹ̀lí sí kí ni tí a lè máa fi nọjú pàápàá yìí tẹ́ jẹ́ ìyá wa àgbàlagbà yìí bàbá wa àgbàlagbà. ọ̀kan ìròjẹ́ lísì. àtúgbọ̀gbọ̀ yìí náà tẹ́ jọ dọ̀ ọ́ dátà tí wọ́n báyìí ní ìsìn kí lẹ wá lè máa gbọ́ ẹ máa gbọ́ lè yín ìsìn kò ní sún. gbogbo nǹkan ló ti sú láyé lónìí tí àti ẹ̀tí kí àhín kí lè ìwòlá fẹ́ gbà bẹ́ẹ̀ ìwòlá fẹ́ ṣùgbọ́n tí a máa ń jókòó tì tí kì í ni tí kì sun ni tí kì rìn láyà. láàyò máa lúhàdì ìsùn. àwọn nǹkan mi wà bí a bá ń ṣe láyè máa complain pé i'm tired of this thing. láyò máa lò ó sọ̀rọ̀ ọlọ́run kí n bó bá ń gbọ́ báyìí á tún máa wà lọ́kùnrin. láyò ní ìsọ̀hún. ó máa ń dùn sí létí ní gbogbo ìgbà. wàtárí dáadùn yẹ̀sí dáadùn fi ìtajà múlá. wàtárí dáadùn yẹ̀sí dáadùn fi ìtajà múlá. gbogbo ìgbà tí wọ́n bá ń túmọ̀ Kùránì fún nàbọ́n túmọ̀ ọ̀rọ̀ ànábì fún ní súnmọ́ ó máa ń jẹ́ kíyàn tún máa wá lékún torí pé nǹkan yẹn náà títú rẹ̀ máa ń lékún ẹwà nínú ọ̀sán. ẹ̀rọ tó fi ìtajà mọ́lá. iyì ń bẹ́ náà kúrò àná àpọ́nlé ń bẹ́nu rẹ̀. fàyínà kìtàbà lọ́yìn àwùsà kù ṣàfihàn. sọ́rí ń tàn ọ̀rọ̀ ọlọ́run tí sàlù kùrán. fàyínà kìtàbà lọ́yìn. ọ̀rọ̀ ọlọ́run tí sàlù kùrán tàn kàn gbogbo bàtà ń tù yìí. àwùsà kù ṣàfihàn. ọ̀gangan ṣèwòsàn ara. àwọn fakò ó tó láti wo àrùn tí ń da orílẹ̀-èdè láàmú sàn. àwọn gbogbo problem tó wà nínú problem tó wà nínú ìdílé yẹn àwọn ìṣòro tó wà nínú ẹbí tẹ̀ ń complain yẹn ń tó wà láàárín yẹn àtọkọ yín gbogbo wàhálà tó ń ṣe láàárín àtìyàwó yín ọ̀rọ̀ àárín yẹn àtàwọn ọmọ yín ọ̀rọ̀ ní ẹbí yín alukurani tó yanjú ẹ̀. inna kitaballahi àwọn fakò àwọn tí ń dá wàhálà rẹ̀ ládùúgbò tí ń dá wàhálà rẹ̀ lẹ́nu iṣẹ́ ẹ̀yẹn iṣẹ́ àpè àmì èèyàn ń jòkó pé wá gbọ́ wà sí wá gbọ́rọ̀ ọlọ́run. solution lè yẹlé yẹn àwọn kan wá ń sàn jẹ pé kó máa gbé ìṣòro ẹ̀ bọ̀ lọ́dọ̀ àwọn àwọn kẹ̀ alukurani inú ẹ̀ lọ́lọ́run kó sì yanjú ìṣòro sí. àwọn ẹlẹ́yà kan fẹ́ fi wọ́n pawó ní àwọn fi jókòó sílé tán jọya gbélé pawó tán wá ní kí wọ́n máa gbé ìṣòro ti ẹbọ̀ lọ́dọ̀ táwọn oníṣòro làwọn náà wọ̀n ní sọ fún ẹni ẹni à ń sunkún bọ̀ wá báyẹ̀ ní palẹ́nu gbé lọ́n tí wọ́n ń ṣe ṣùgbọ́n kùránà ọlọ́run bí bá jókòó ti ìṣòro èèyàn lẹ́yìn tá a wá ìṣọ́ kúrò lọ́dọ̀ ṣe Afi ọlọ́run ọba wá ìṣọ́ kúrò lọ́dọ̀ ṣetán. Bismillahirrahmanirrahim. Ọwọ́n tẹ̀rẹ ọ̀rọ̀ ọlọ́run ọba wà yí lónìí pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọjọ́ kí ayé tó yẹ pé ẹni tó sin àtẹni tí ò sin gbogbo wa pátá òun náà lọ́lọ́ máa papọ̀ kẹ́láyé ìwọ náà fi rẹ́ ni tí ò kírun tó lówó lọ́wọ́ ló fi rẹ́ ni tí ń mu títí ń hùwà bàjẹ́ tí ń kọ́lé tí ń gun ọkọ̀ bọ̀ gìnì àjọ kí ayé lọ́lọ́wọ́ ọba ni ò gbogbo wa la lẹ́tọ̀ọ́ sójú rẹ̀ láyé àtàtẹ́gùn rẹ̀ ṣùgbọ́n tó bá dà kìyàmà ìtọ́lọ̀ fi jẹ́ àrọ̀hìmù náà nìyẹn ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú hamim ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó ní hamim àwọn àfà nínú tafsir wọn tànà bí ò bá ti sọ wọn kí ma ń sọ sallallahu alaihi wasallam torí pé bẹ́yàn bá sọ ń tọ́lọ̀ ọba òwí àbíyàn sọ ń tànà bí ò sọ yẹn dára ṣùgbọ́n ìmọ̀tàrí lónìí nípa àwọn mí àwọn ará fi tọ́lọ ń fi Muhammad challenge àwọn lárúbáwá àti gbogbo ẹni tó rò pé ó mọ̀ túnmọ̀ èdè tọ́lọ ń wá Muhammad ju àwọn hurufu yìí sínú al-Qur'an kò wá sọ̀túnmọ̀ rẹ̀ fánàbì gan fún ara rẹ̀ sallallahu ṣùgbọ́n pẹ̀lú àánú èmi ọlọ́run àtijọ́ kí èmi ọlọ́run ni mo mọ̀ tí mo eléyìí ẹ tọ́jú rẹ̀ bẹ́ẹ̀. àmín. àwọn àfá máa sọ pé Allahu a'lam bi muradihi bi dhalika ọlọ́mọ tó ń gbà alif Tọ́ha. Tọ́ha. Yàfín. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá ti rírọ àwọn yìí,

ni tọ́lọ̀ bá bá ti sọ o. Qala rasuluhu. Ìwọ́n náà dẹ̀ bọ́lọ́ sọ bọ́lọ́ ṣe sọ àbí tá ànábì sọ bá ànábì sọ bá ànábì ṣe sọ. Qala sahabatuhumu ulul irfani. Àdíkẹ̀ ń tà sọ àbà sọ bọ́ ṣe gbọ́ àgbọ́yà al àwọn ní mímọ̀ tí wọ́n ti gbáwájú náà ni afáwà Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu anábi pè ní hebrew hadhihi umma on eléyìí ni bí ìgò tààdà àlèwọ́mọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ní pé bú ìmọ̀ ni anábi ṣàdúrà fún pé allahumma faqihu fi dín wa allimhu ta'wila ó ní ọlọ́njọba mi fún abdullahi abdullahi abbas bá mi fún ní àgbọ́yẹ̀sì dẹ̀ bá mi jẹ́ kó ní ìmọ̀ tafsir torí ẹ̀ nínú gbogbo àwọn sàhábà olóòmọ̀ tẹ̀fsìrì jùlọ kò wá tú àwọn hurufu yìí kò sí àkọọ́lẹ̀ pé abúlẹ́bùn àbáṣì tú alábìfọ́ra ara rẹ̀ tó jẹ́ àfá gbogbo wa gbogbo tó bá pẹ̀rẹ̀ ààrẹ láyé lónìí mufti ló pẹ̀rẹ̀ ààrẹ ni ìmáàmù ló pẹ̀rẹ̀ ààrẹ ni wàkílù ló pẹ̀rẹ̀ ààrẹ ni ṣékù náà ń pè ẹ́ ni khalifa náà ń pè ẹ́ ni mọ̀kọ́dàmù náà ń pè ẹ́ ni àti gbogbo táìtò oríṣiríṣi tó ti kún ayé rẹpẹtẹ lónìí tí wọ́n lè máa pẹ̀rẹ̀ àwọn àbí tí wọ́n ń pè ní agbọ́dọ̀ gbà wípé ọmọ kéwà náàbì ni wà ó. torí díẹ̀ yìí Allahu a'lam bi muradihi bi dhalika tanzilul kitabi minallahi al-azizil hakim aláwọ̀ sọ̀fà nínú alkùrán ní pé tanzilu alkitabi alkitabu ń bí a máa túnmà alkùrán tanzilu alkitabi aláwọ̀ ní sí sọ̀kalẹ̀ tààsà alkùrán ní yìí kalẹ̀ minallahi azizil hakim eléyìí náà jẹ́ ọ̀kan nínú ìtumọ̀ alkùrán ìgbà ọlọ́ọ̀bá ní tanzilul kitab minallahil azizil hakim ọlọ́ni tó sọ̀kalẹ̀ alkùránì ìta sọ̀kalẹ̀ látọ̀dọ̀ wọn lọ́ọ́ ló mà ti wá kìí ṣọ̀dọ̀ èèyàn. al-azizil hakim ọ̀dọ̀ ọba tó ní agbára ọba ọlọ́lá ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n òun alukurani ma ti wà alukurani kì í máa ń ṣèwé táwọn ọ̀jọ̀gbọ́n kan jókòó tí wọ́n kọ. tanzilul kitabi minallahil azizil hakim. alukurani kì í máa ṣe ṣe kan alukurani kì í máa ṣe pòfẹ́sọ sọ́sọ́sọ́sẹ́ alukurani ọlọ́run máa ń jẹ́ kó yé wa kọ́rọ̀ òun kí máa ń ṣe àgbélẹ̀rọ kí ń ṣe ròrí kí ń ṣàgbáríjọpọ̀ àwọn èèyàn kan òní tó ń bẹ nínú alukur'an ọlọ́run bá ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa torí ìdí èyí bí wọ́n bá ń sọ nǹkan kan láyé lónìí mo fọ́lọ́run bá bẹ́ẹ̀ bó o bá fẹ́ ṣẹ̀sìn ìbínú ọlọ́run láre ọlọ́run ní jẹ́ kí mi àti ẹ kan o alùkùránì kí n ṣe tí a ń yẹpẹrẹ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni wà kò lè gẹ́ ìrò màkàlùkì Kalamu Malikina. yín náà ló fa tá a fọ́ wá fi ń sọ́nù kọ̀sídà tó hàhíyà ń bíi pé wàkúlà wẹ́ẹ̀rì mọ̀kànlókè. sọ fara ayé kára ayé gbọ́dọ̀ ní pé alukurani kì í ṣe ń tọ́lọ̀ ọba dá o. kàlámù màlìkìnà. ẹlòmíín tún bèrè pé ibi tẹ́ tún gbà yóò tún yé mi mọ́ o. àkólégbé mọ̀kànlókè kàlámù màlìkìnà. kẹ́rí gbogbo ń tọ́lọ̀ ọba dá ni títàn máa dé bá èmi àti alùkùránì kìí ṣẹgbẹ́ wa alùkùránì kìí ṣẹgbẹ́ ààrẹ orílẹ̀-èdè kankan lágbàáyé wàkólégé ìhùmàkàlú kíkàrà àmàlì ìkìná ọ̀rọ̀ ọlọ́run ọba ni attribute ọlọ́run ọba ni torí à ní pé ní makhluk munazzalu ní ni torí èèwọ̀ ni kí wọ́n wá sọ pé kí ló máa ṣẹ́kù ilá ọlọ́hù báàfẹ́ gbogbo nǹkan ló máa tán alukùránì ò ní tán àwọn èèyàn á tán gbogbo nǹkan ní náà tán makalúkì ṣùgbọ́n alukùránì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kò ní tán makalúkì owó òní ṣe ń tọ́lọ̀ wọn bá dá. bìdálí kàdá nàlẹ́ àti ìyàwó wà bùsọ̀. eléyìí náà náà ẹni tí wọ́n páyọ̀ ọlọ́run lánàá tí kíkọ́ ìlànà kàmá kọ̀ọ̀lá àti bá àrùn lè jágàmì wà fúnfọ́nrẹ́. tọ́wọ́ wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni wọ́n mọ́ pa alùkùránì ṣe tọ́lọ́wọ́ bá dáni àbí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ má sọ pé eh, jẹ́ kí ẹmí dáni àtàwọ́kọ̀ ìrọ̀ o ah, mo wọ́n pé kí mẹ̀ntẹ́ni kẹ́kẹ́ wà láàrin mẹ́tẹ́ tàbó. Má sọ pé tọ́lọ̀ ń dálà Kùránì káwọn yẹn máa lọ nírò rí pò náà máa tán gbogbo tọ́lọ̀ náà. Ìnákàlà màlọ́yè bí làfùnfin yóò dọ́ṣù. Fà ìnákàlà. Màlọ́yè bí làfùnfin yóò dọ́ṣù. Sọ́rí táǹkà lójú ewé tíra àgbéra ní àwọn ìwé táǹkà ẹni tí wọ́n dá. Àwọn ọgi wo ni wọ́n ni wọ́n yọ ewé látara rẹ̀ ọ wá kọ àwọn àwọn tẹ̀ ọ tẹ alukùránì sínú rẹ̀ ṣùgbọ́n alukùránì tá ń ka gangan nínú rẹ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn ibi tá a ti ń kà á ní ohun tó pé ohun tọ́lọ̀ dá nìbí yẹn hmm. ṣùgbọ́n tá ń kà jáde nínú rẹ̀ yẹn tá ti kà á ọlọ́run. àdàlùkùrù àánú bí ti ń bẹ tá à ń wò yìí tọ́pọ̀lọpọ̀ yóò kà kún yìí. nùrù fi zulí má ti yàgà dì ìmọ́lẹ̀ ni tí máa ń sọ ni sọ́nà nínú òkùnkùn ayé. kẹ́lí máa tún lọ ìlànà nàzàlá. ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó sọ̀kalẹ̀ wá bá wa láyé. nàzàlá قد تصلح دنيانا وأدينا kini wula alukurani gale ya yi yiga gana. tuslihu dunyana wa dina. àǹfààní wo gan alukurani ṣe fún ala ye. tuslihu dunyana wa dina. tuslihu dunyana wa dina. tuslihu dunyana wa dina. alukurani wa tún ayé àtọ̀run wa ṣe ni tó fi ṣe mí lé mọ̀ fún wa fà tó ń jẹ́ gbẹ̀rẹ̀ alukurani ara rẹ̀ fún olówó wà wà lùkùránì ńlẹ̀ ẹwà sáà lùkùránì nǹkan ẹ̀yẹ wá ń ha láàmọ́ lọ́wọ́ agbẹ̀wọ́lá dọ́ọ̀lì náà mọ́fìlì ẹwà ń hó bí ẹyẹ ẹ̀gà alkurani na azazi alkurani kale az alkurani kale alkurani kinde nje nta nkale wo pakulo we wo gidila magbalo we yin malabi loni alkurani kin se kaya yebe o harafi kan nínú alkùránì ẹrù ni bí wọ́n bá rú ọrùn àwọ̀ ha oyin lẹ́yìn wà lọ ọlọ́ni lọ anzalna hadha alkùránì ala jabal law anzalna hadha alkùránì ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah

Allah bá ní lọ́wọ́ anzanna hadal Qur'ana ala jabali. Allah ní sábà sọ̀rọ̀ Qur'ani yìí kalẹ̀ sórí òkè ńlá kan. Lárọ̀ ìta ooo. Ẹ̀rí òkè náà. Kọ́ọ̀ṣì àn. Á dẹ̀ fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Mọ̀tàṣọ́ ní àmì kọ́ọ̀ṣì alkùránì tó bá bọ́ sórí òkè òkè á dẹ̀ fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọlọ́run wá ní wọ̀sílì kalamusal mo fẹ́ lè pàṣà mọ́ ọlọ́run ni mo fi kòwé fún inú mo fi jẹ́ kẹmù pálù kùránì kọjá àtẹ́nì kọ́gbọ́ lè rò pé ìwé wo gan ni ọ̀kọ́lọ́ sallallahu alaihi wa sallama gbọ́ntà fà gbogbo àgbáyé sọ ìkírọ̀ olè kùránà fàyínà lè àṣàn ábíhì. ẹnìkan ṣoṣo tí ń jẹ́ oníwàásí àgbáyé lànà bí sallallahu sallallahu alaihi

kú wọnú má jẹ́ kíyà jẹ ilé alùkùránì ọ̀rọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ wá oṣù tàwà iná dẹ̀ rí oṣù alùkùránì ní bá pẹ̀lú oṣù alùkùránì àjáyọpá torípé ń tọ́lọ̀ wọn bá fi ròyìn rẹ̀ ní pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an ẹ máa ká o ẹ máa ka al-Qur'ani o iqra'u al-Qur'ana ya ikhwa ẹ̀yàn máa yá mi mùsùlùmí lọ́kùnrin lóbìnrin máa ka al-Qur'an ẹ̀yàn àfáà tẹ́ dálé kéwìlẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ al-Qur'ani gidi ẹ máa kọ́ wọn ní Qur'ani dáadáa yìí tẹwa sọ wọn wo fídíò kan jọ ní ṣíkọ̀ ló wá sí ẹ̀yẹ́dẹ́gúnmúnlá tàbárí kọkú kọta àfáà yìí kọ́ àwọn ọmọ tọmọ wọn lọ́mọ ṣe wà límọ̀ wọ́n wá ká ródó ródó ródó sòrodò náà bá tún gbé ọ́nà bá tẹ́lẹ̀ tí jó ọmọ kàfà àti àjá láàrínláàrínláà náà òbí tún dìde ọ́tún bẹ̀rẹ̀ sí náwó ń gbàtà òkú kún bá kan dálíkàlíkì sáàbù láàárọ̀ ibà fi ìhù ń wò lọ́wọ́ yín tí sàlù kùránì yẹn ìjọ bá ní ọ̀ kò sí èméjì ní rẹ̀ kò sí tàbí ṣ pẹ̀lú lálùkúrán. Hùdálìlmùtàkì. Ọlọ́lá ṣètọ́ ní sọ́nà oríire táyà tàlìkàmọ̀ bẹ́nà alkùránì gbogbo ẹbí tí ó bá dàrú ẹlọ kíyèsí wọn fàlùkùránì ṣe rí. nàhàdàlùkùránà yára di lílẹ̀ tí ìyá kíwà mú wa bá ṣírú ní múmi nínú lẹ́bí iná yà àwọn ni tẹ́ gbẹ́dánà ẹ̀yin mùsùlùmí tẹ́ mọ iye rẹ̀ yìí. Inna hadha al-Qur'an. Torí pa nǹkan ni wọ́n mọ al-Qur'ani. Inna hadha al-Qur'an. N tó ń ka al-Qur'ani kún tẹ̀ ní pé kò ń wọ́n kò ń mú. Inna hadha al-Qur'an. Bẹ́ẹ̀rẹ̀ mi ka al-Qur'ani kún tẹ̀ ní pé kò ń máa kà á kò ń tẹ̀ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. Inna hadha al-Qur'an. Ọlọ́run al-Qur'ani tẹ́ ń wò yìí. Yahdi lillati hiya aqwam. A máa jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ẹni tó dúró déédéé pẹ̀lú tọ́lọ́run. Wa yubashshiru al-mu'minin إن الذين يعملون الصالحات Bákaná a tún máa fún àwọn tí wọ́n gbọ́lọ́ ń gbọ́ lódòrò ní òróòdùnú pálìjọ́ náà ní bòdé sí yí o. Aláhùn àjẹ́rán kàbíràn. Nípẹ́ ẹ̀sán tó tóbi ń bẹ fún gbogbo ẹni tó bá jìrọ̀ máa lùkùránì ọlọ́njọ́ alálùkùránì ni ó ṣe wá o. Ẹ̀mí. Ní àbáńkà lùkùránì kò sí tó fẹ́ fọfọ ṣe. Kò sí tó fẹ́ fẹ́ bú ṣe. Kò sí tó fẹ́ fà ń fi kan sára. Ọ̀lá fọ́lọ́mọ̀ sallama. Alábì ah, bọ́ sọ̀rọ̀ nípa Alkùránì bó ti pàtàkì. Láhásádà ilá fífi na tẹ́yìn. Òṣìṣẹ́ra bá náà nídi kí wọ́n máa lára èèyàn àfi fún nǹkan méjì kan ló máa sábà bí lára. Ilá fífi na tẹ́yìn. Nǹkan méjì kan ló máa sábà bí kan lára lápẹ́já. Rọ́júlù. Òní wọ́n ń

Àná alẹ́ ni. Bó ṣe ń kà lóru ló ń kà lọ́sàn. Wà á nà ànàngà. Ó ń kà lóru ó ń kà lọ́sàn ó fi ṣe wá sí ó tún ti lára rẹ̀. Àwọn èèyàn máa lára rẹ̀ pé ilé alùkùránì náà ni kéwú náà ni alùkùránì náà ni ọ̀tá larọ lálùkùránì. Wàrà jùlọ. Ẹni ẹlẹ́ẹ̀kejì. Àtàkùn lọ́ọ̀gùn máa láwọn. Ẹni ọlọ́run bá bò láṣírí tó rí ṣi jẹ pẹ́pẹ́ rẹ̀ lọ. wà á bó ṣe náwó lọ́tọ̀rọ̀ náà lóòrù táwọn èèyàn wá ń kí fẹ́ ṣó ah, jazakumullahu khaira may all matala bless you may all continue to be with you uh, thank you ma thank you sir ẹni tí náwó táyé ń kí àwọn kan máa lára rẹ̀ pé kí ni gan gbéraga rẹ̀ tiẹ̀ pọ̀ kí ló ní lọ́wọ́ gan-an tí ó náwó akọ́kọ́ ní tó owó kò gbọ́dọ̀ dọ́bẹ̀ ẹnìkan káwọn èèyàn káyé má lára rẹ̀ kí láyé ń lára lára rẹ̀ alùpùránà ọ̀rọ̀ ọlọ́ọ̀bẹ̀ náà láti bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú àánú ọlọ́run bí náà láti máa tẹ̀síwájú lọ́la inú ayé ẹlẹ́ẹ̀kẹta ìtí ìṣe nínú Suratul Ahqaf àbí ọlọ́run bá subhanahu wa kò gbẹ́lẹ̀ tí a bára wa sọ yìí kò gbá ní ìbádà fọwátà ń sọ àtẹnusẹ́gbà ń ṣolùbọ̀wé tí ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gbígbà tàlàfẹ́ ara fún wọn aqulu ma tasma'una subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrán àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta kápàdé ní ẹgbẹ́ Christian University ní àárọ̀ yìí ní dèdè aago mẹ́wàá bákanáà lẹ́yìn sàlátù lásìrì ìyẹn tẹ̀ tó mú ìfitọ́pù dání ní ẹ̀yìn abúlé park ní kẹta ìbíàbà ṣàlá